abin da ya sa na yanke shawaran auren. ìdí tí mo fi fẹ́ ìyàwó méjì lọ́jọ́ kan náà ni pé mo fẹ́ tẹ̀lé ìlànà tó wà nínú Quran nínú Suratul Nisa súrà kẹrin àyà kẹta Ọlọ́run ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó méjì lẹ́yìn náà mẹ́ta lẹ́yìn náà mẹ́rin èmi àti Mariam la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ ara wa a sì ṣe mọ̀mímọ̀ ẹ́ mo ti sanwó orí rẹ̀ lẹ́yìn tí mo rí Mariam ni mo wá rí Maimuna mo sì sanwó orí òun náà àwọn ìlànà tó wà nípa ìgbéyàwó ni pé ẹni tí a bá kọ́kọ́ so ìgì fún òun ni ìyálé ẹni tí wọ́n bá so ìgì rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn òun ni ìyàwó. láti ìbẹ̀rẹ̀ àwọn ẹbí wọn kò gbà kí n fẹ́ àwọn méjèèjì lọ́jọ́ kan náà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbéyàwó náà padà ṣeé ṣe. mo ti máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi pé màá fẹ́ ìyàwó méjì lọ́jọ́ kan náà tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń sọ pé o ò tí ì gbé ìyàwó kan wá o sì ń sọ fún wa pé o fẹ́ ìyàwó méjì lọ́jọ́ kan náà mo sì máa ń sọ fún wọn pé lágbára ọlọ́run màá fẹ́ ìyàwó méjì ọlọ́run sì bá mi mú ìlérí mi ṣẹ ìdí kan tí mi kò fi gbà kí n kọ́kọ́ fẹ́ ìyálé lẹ́yìn bí oṣù méjì kí n fẹ́ ìyàwó ni pé mo fẹ́ tẹ̀lé ìlànà tó wà nù kúrán bí mo ṣe sọ tẹ́lẹ̀ kí n rí ẹ̀san títẹ̀lé ìlànà ọ̀hún ó ṣeé kí súnà ọ̀hún jẹ́ okùnfà wíwà àlùjànnà mi mo gbà àdúrà kí ọlọ́run jẹ́ kí n ṣe dọ́gba láàrin àwọn ìyàwó méjèèjì.